Ìmọ̀kùnmù la ìdáha ìsọ̀lọ́. Kọmọ bẹ̀rẹ̀ òbí ọlọ́run wọlá láti dáre lásánù mi, ọwá ní ọláwọn bàbá ni, ọláwọn ìyá rẹ̀, ọlámọ̀ká, ọlámọ̀dínà, ọláàlọ́rin. Ẹ ṣe ó, ẹ bá ṣe ó, ẹ bá dá láì láì láwọn, ẹ máa gbé wọlá ṣe ó. Àbọ̀ ọ̀pọ̀ wọ́n ní láì dáadáa láhorú kan ó di gbogbo tó wà tó sánmà àti ìdẹ̀lọ àti gbogbo tó wà lẹ́yìn láti tó tí wọ́n lábẹ́ ilẹ̀. wàsàlámù wàsàlámù ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabihi ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدكر ورحمة روضة وبتين ó jẹ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí kámọ́ọ̀sì lódodo. lábàá àmúdẹ bí hakim ìlànà òun nìkan náà ló ní ẹ̀tọ́ yẹn lẹ́yìn òun nìkan gbogbo tó kù pátá ọ̀ lẹ́tọ̀ọ́ láti ṣe kankan nínú tọ́lọ́wọ́n máa ń ṣe dépò tó ń fi wá lẹ́tọ̀ọ́ láti gba kankan nínú ọgbẹ́ ẹ̀ka fún ọlọ́run ọlọ́ọ̀bá aláàtí ọwọ́ ṣàánú wa tó ṣe wá ní àdùlá ilaha illallah àwọn tí wọ́n mọ̀ ọlọ́ọ̀bá aláàmìkan ní ọba tí a sìn ọba tó fi wá sí àárín wọn ọlọ́mọdé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé wa padà sẹ́yìn mọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ ò tí lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n bẹ lẹ́ni tí ó mú ẹ̀dá ọlọ́wọ́ bá ní olùjọ́sìn fún olùwárà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ nínú àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹbí wa àwọn àfáà wa tí wọ́n ti lọ wọ́n ti lọ ọ̀nà wọ́n ti jìn èyí táwọn ṣe yìí wọ́n rí sí ẹ̀sẹ̀ tuntun mo ṣe wò kọ́nà wọ́n jì tó ọlọ́run lágbára láti dá wọn padà ọlọ́kọ́sà bá dá wọn padà sójú ọ̀nà la ilaha illallah àpàdà síbò àwọn ìgbà sí bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan táàbí kọ̀ọ̀kan wa ni ká máa tọrọ ìkẹ́ àánú ọlọ́run kí ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sàábẹ̀ lápapọ̀ ayọ̀kánlẹ̀ náà àwọn sàábà nẹ́bí tiwa ayọ̀kánlẹ̀ mẹ́ mẹ́ bá ti yọ̀kánlẹ̀ nú wọn Islam ẹ̀ ti bàjẹ́ ọlọ́mọdàbà kẹ gbogbo wọn gbogbo àwọn ará ilé àtàbí pátá ayọ̀ ẹnìkánlẹ̀ nú wọn ọlọ́mọdàbà kẹ gbogbo wọn asàdúrà fún gbogbo àwọn fáwa àti gbogbo tàbí ma ìtùmọ̀lá ìdáha ìlúlọ́ tàbí wọ́n sin ọlọ́ àwọn tó ń bẹ láyé kọlọ̀bá ni wọ́n sàlékún àdékùn lọ́nà ọlọ́ fún wọn ó sùn káàtìmà kọlọ̀bá fún wọn àwọn tí wọ́n ti lọ tí wọ́n kú lórí láìláha ìlúlọ́ kọlọ̀bá sàbọ̀ mo kí gbogbo àwọn àwọn afáàgbàgbà tí mo sì kí gbogbo àwọn imam àti gbogbo àwọn jama lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn tàà jẹ́ talabatul ilmi ipò ya salamu alaikum wa rahmatullahi wa barakatuh ìtí wọ́n ní kágbéyàwó láàárọ̀ ọ̀rọ̀ tí òun náà ni mafhumu la ilaha illallah wa muqtadaha wa shurutuha wa fawaiduha kí ni túnmọ̀ la ilaha illallah kí ni túnmọ̀ la ilaha illallah kí ni a máa rí lọ́dọ̀ ẹni tí ń pè la ilaha illallah táàfù mọ̀ pé tí ń pè jáde lẹ́nu yẹ òwútọ́ ní sọ yóò láwọn kankan tó jẹ́ mọ́kútà tó ha ní bá ti ṣe yàtọ̀mọ̀ pé á ilé ìgbàlá ìlàlá ọgbà gbọ́ ó sì yé mi lẹ́yìn náà àwọn mọ́jẹ̀ mú òun ni ó dì mọ́lá ìlàlá ìlàlá tá a gbọ́dọ̀ gbọ́yé ẹni bá wá mọ́lá ìlàlá ìlàlá tó sì gbàlá ìlàlá ìlàlá ò tó sì wọ́n ṣiṣẹ́ tẹ̀ ọ́ àwọn àǹfààní wọn ni ó rí láyé bí àtijọ́ kìí لا إله إلا الله كلمة عظيمة يتم لا إله إلا الله هنا لا معبود بحق إلا الله وسنة كاتو يكاسم تسلت الشيء ẹ̀sìnyẹ لدودو àfi àdáníkà كلمة الشهادة هنا òun náà ni wọ́n máa kátó wọnú islam kẹlẹ́mà yẹn lọ́wọ́ gbàgbọ́ ó wù jáde lẹ́nu kó tó wọnú islam la ilaha illallah kẹlẹ́mà tó tàwọn ibi gbólóhùn ìyàwó náà ní gbólóhùn ìgbàgbọ́ ìmọ̀lọ́lọ́kan bẹ́ẹ̀ bá mọ́lọ́lọ́kan tí ọba máa gbólóhùn náà kọ̀ mọ́lọ́lọ́kan la ilaha kẹlẹ́mà tó tàkùn gbólóhùn náà ní gbólóhùn bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tí wọ́n bá tọ́ la ilaha illallah ọlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó bá bẹ̀rù ọlọ́run kò lè bẹ̀rù ọlọ́run mọ́ la ilaha illallah kalimatul haqq gbólóhùn òdodo tí ò ṣe rọ́ńbẹ̀ tọ́jẹ́ pé gbogbo ọ̀rọ̀ mẹ́ta ìbá ń sọ tó bá ti yàtọ̀ sí ìtùmọ̀ta fún yìí irọ́ ni la ilaha illallah òun náà ni gbólóhùn àfọ̀mọ́ tó jẹ́ pé ẹnìkan kan gbọ́dọ̀ bọ́lọ́hùn bá kẹ́kẹ́ bẹ̀ la ilaha illallah èèyàn ní wí tó sì gbàgbọ́ àbíkó di olórin rẹ̀ ẹ̀yọ́ mọ̀ yára nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní ذلك بأن الله ولو بني ذلك بأن الله هو الحق ọlọ́run ọba ní Allah ọba yíyẹn òun nìkan lòdodo òun nìkan lọ́ba òdodo tẹ́ gbọ́dọ̀ sí òun nìkan ló sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà wa annama yad'unahu min dunihi huwal batil ọlọ́run ọba ní gbogbo tó bá ti sí Allah tẹ́ bá lọ́dọ̀ rẹ̀ tẹ́ ń sìn tẹ́ ń bẹ́ tẹ́ ń pè tẹ́ ní kọ́nà yìí lọ́wọ́ ọlọ́run ọba ní huwal batil ìrọ̀lù kò sẹ́ni kankan tó lè ṣe kankan lẹ́yìn ọlọ́run gbogbo nǹkan máa ṣẹlẹ̀ yóò máa wá sí musẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run sọ́tàlá hajj ayà sixty two la ilaha illallah la ilaha illallah wọ̀yẹ̀ náfúyún wọ ìsìbátùn la ilaha àwọn afáàní akọ́kọ́ túnmọ̀ la ilaha kí ni túnmọ̀ la ilaha alákọ̀ọ́kọ́ kí ni wọ́n pè ní allah Allah tí wọ́n bí ọ̀rọ̀ pé mùsùlùmí kílákílá ń pè ní Allah ìtí wọ́n pè ní Allah alùmàlù wọ́n wọ́n bá àbòtò ẹni tá a máa ń sìn òun náà ni wọ́n pè ní Allah ìtumọ̀ Allah ti gani gbogbo tó dá pátá ní ọmọ sìn òun nìkan gbogbo tó dá òsì gbọdọ̀ sìn kan mí lẹ́yìn òun nìkan ìdífẹ́ jẹ́ Allah nìyẹn àwọn olùfáà ní la ilaha illallah àti ìkẹlìmà kẹlìmà yìí wọ́n pè sí méjì la ilaha ìtumọ̀ ẹni pé náfù jẹ̀mí ìlmà àbúdá gbogbo táàsìn pátá táwọn èèyàn sìn ní gbogbo àgbáláyé a sọ fún wa pé nǹkan yìí ọ̀lẹ́tọ̀ọ́ kásìn wọ́n jẹ̀mí olùhàlìhà gbogbo táwọn èèyàn pè lọ́lọ́run bẹ̀tẹ̀ ìdá hàpù wọn lẹ́tọ̀ọ́ táwọn pè wọ́n lọ́lọ́run ìlàlá ìfìbátò ìbáda ti bil haqqi lillahi wahdahu la sharika lah Allah nìkan ló yẹ ká máa sìn òun nìkan náà ni ọba wa ti ń tọ́jú wa òun nìkan náà ni ọlọ́run ìtumọ̀ ẹnu ẹni bá ti ní la ilaha illallah ó ti nọlùfáì gbogbo táwọn èèyàn ń sìn àti tí wọ́n ń pè lọ́lọ́ lágbàláyé wípé irọ́ ni yóò wá ṣẹ̀ṣẹ̀ fò lódó orílẹ̀ ipe ìlàlùmọ́ àfi ọlọ́run bá láàrin kan lọ́yẹ̀ká sí lọ́yẹ̀ká máa wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ti lò láàrínláà ìlàlá àwọn ọlá tó wà fún láàrínláà ìlàlá ọ̀pọ̀ rẹpẹtẹ tàbátìmọ̀ ọlá tó wà fún láàrínláà ìlàlá yóò jẹ́ àmà pàtàkì láàrínláà ìlàlá شهد الله بنفسه وأقر الملائكة والعارفون بالله بأنه لا إله إلا هو ọlọ́run kan fúnra rẹ̀ òun lọ́sọ sínú koran ó ní gbogbo yín pátá bẹ́ẹ̀ bá ń jẹ́rìí abẹ́ jẹ́rìí èmi kan ti jẹ́rìí ara mi mo jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká sìn lẹ́yìn èmi nìkan ọ̀sẹ́ni tó yẹ kẹ wà náà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn ọlọ́run nìkan Allah nìkan ọlọ́run ló nìkan fúnra mi mo jẹ́rìí àwọn màláíkà àwọn náà jẹ́rìí àwọn ẹni ọlọ́run bá àwọn alùlá ilaha illallah àwọn náà jẹ́rìí àwọn alùlá ilaha illallah òní òun náà làwọn tó jẹ́ pé wọ́n gbàgbọ́ lọ́kàn wọ́n sì ń sọ lẹ́nu iṣẹ́ wọn ọlọ́wọ́ba Allah ó ní ṣẹ́yìdà lọ́wọ́ annáhúlá ìlàhà ìlàhù ọlọ́wọ́ba ni ọba yìí ń jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ kẹsì ló sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lódodo afẹ́hún nìkan wọ́n màláíkà àwọn màláíkà bá fi ọlọ́run àwọn pọ̀ níbi pé àtọ̀tì sàmà wọ́n ní sánmà ní àbíkọ̀ gbọ́ ní màláyíkà kan ni wọ́n kọ̀ ní wọ́n ti wá kọ̀ yẹ gbogbo wọn pátá ọlọ́run wà ní màláyíkà àwọn jẹ́ ìdíkọ̀ sẹ́rù ní ìlẹ́yìn ní ọlọ́run tọ̀yẹ kásì tó sì lẹ́tọ̀ sí ẹsẹ̀ yẹn lódodo wọn sì nínú àmì tó wọ́n ṣe tó ń dá ilá àyílá olùlẹ̀ẹ́sìn ní ibi òun náà ni àwọn tó ní màníkọ̀ ọ̀dọ́ ẹ̀kọ́lọ́ ń pàṣẹ orí fáàlọ́m annahu la ilaha illallah ọlọ́run ilẹ̀ lóye bá ẹ̀yà àdábì sọ fún kálukú náà kálẹ̀ ìgbà tí wọ́n bá bà tẹ́lẹ̀ ọlọ́run gbogbo àwọn tọ́bá ti wá mà àwọn náà mà wọ́n jẹ́ wípé ọdá wọn lójú àwọn nǹkan tẹ́yìn máa sára pọ̀ sáà sọ pé ẹ̀rọ eh, nípa kọ̀mọ̀tìmọ̀lá ìlà ìlàlá ibẹ̀ kálukú ti máa ipò lòun wà sí nínú àwọn olùdó ẹ̀lẹ́mì lòun wà nàbọ̀ òun síbẹ̀ àpòbẹ̀lọ́ nínú àánú rẹ̀ nìkan kan wa pẹ́lẹ́pẹ́sẹ̀ ìfọwọ́ náà síbẹ̀ kọ́ ìmọ̀ bìlì kó sí ọlọ́run ọba yìí ó ṣe dọ́gbadọ́gba gbogbo nǹkan ó ṣe déédéé Suratu Al-Imran àyà ìsìn lọ́wà ibẹ̀ àwọn màláíkà wọ́n jẹ́rìí wípé la ilaha illallah òótọ́ ni àwọn olùdáìlìmì àwọn àfà àwọn ẹnire àwọn onímímà àwọn náà mà wọ́n jẹ́rìí pé lóòótọ́ la ilaha illallah la ilaha illallah li ajliha khalaqa Allahu samawati wal arda wa ma fihima wa ma baynahuma nítorí la ilaha lọ́lọ́ fi dá gbogbo tọ́wà nínú sámà àti sámà náà ọlọ́run kó kan sínú sọ́mọ̀ wá gbogbo àwọn tó wà nínú sọ́mọ̀ pátá wọ́n yìí ṣe ìlà ìsọ́bù ìbí hàbì yìí wọ́n láti látọ̀ kọ̀wúná tẹ̀sí ọlọ́run bá ní gbogbo tó wà nínú sọ́mọ̀ pátá wọn bẹ̀bẹ̀ ọlọ́run dá wọn síbẹ̀ nítorí lá ìlàhà ìlàlá ilẹ̀ tọ́lọ́run dá ọlọ́run dá nítorí lá ìlàhà ìlàlá ètí ń bẹ nínú sámà sílẹ̀ ọlọ́ndà síbẹ̀ sọ ilá ìdáha ìlàlá ẹni tí ń bẹ àwọn tó ń bẹ láàrin sámà sílẹ̀ àwa àrìjànú àti gbogbo àwọn kan míì láti jẹ táàmù iná àti gbogbo tá lò tó wà lérí ilẹ̀ ọlọ́run ọlọ́ndà gbogbo ẹ̀ nítorí ilá ìdáha ìlàlá àníkẹ́ wá sí ibi nìkan ibi nìkan mo sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn òrónà òṣùpá jáde ìràwọ̀ jáde atẹ́gùn fẹ́ àwọn arúgbìn jáde ńlẹ̀ gbogbo tọ́nà tápátá ọ̀dà níta akéde láàrínlá ìdẹ̀lá kálíbà gbádùn ọ̀rẹ́ àwọn tá a di èèyàn kálíbà àgbáyé dúdú láàrínlá ìdọ̀gbà ẹ̀rọ màyá ni nínú ẹ̀sìn wa ọlọ́ni wọn máa kọ́ lápapọ̀ tó fi jí ńlá yín sá ńlá ìyá àbùkù ilá lè ajìdìlá ilá ìdàgbà ọlọ́run ìdájà náà àtọ́kẹ́ yẹn lásán bí ìbá jẹ́ kẹ́mọ dá wọn nítorí kẹ́mọ wá sí èmi nìkan ilá lèyà àbùdó ní ẹni pé nínú ní kẹsọ̀ lọ́gbà ilá lèyà àbùdó ní nítàkì wọn fàyà rẹ wọn ilá lèyà àbùdó ní ọlọ́run dá nǹkan méjì náà lọ́wọ́ àkókò mẹ́ta àdá wọ̀lọ́kọ̀lọ́ àdá wọ̀lọ́kọ̀lọ́ creator and creation tó bá ti gbọ́ ayé bẹ́ẹ̀ ọgbọ̀ láàrínlá ìlọ́lá òní ìgbé lẹ́yìn ọlọ́run gbogbo tó kù pátá ẹ̀dà ọlọ́run ni wọ́n wọn lágbára kankan láti lè ṣe ìjọ ọlọ́run ṣe a sì gbọ́dọ̀ sìn wọ́n a gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ kan nínú ẹ̀tọ́ ọlọ́run nínú ìjọsìn torí pé àwọn tí wọ́n dáwà àwọn àti wọn wọ́n dáwà ní inú àti mọ́mọ́ ọjọ́ dáwà ní sallallahu alaihi wasallam ní ìmọ̀ tọrọ àṣàlátù ní kọ́lọ̀mbá mi kẹ́ rí ìgbọ́rọ̀ sí Muhammad sallallahu wasallam ana torí pé wọ́n ránṣẹ́ sóhun pọ̀ ránṣẹ́ sí èmi èyíkéyìí nínú wòlíì wọ́n jọ dá wa ní àgbọ̀rọ̀ fún lẹ́sọ̀ ọlọ́run ọlọ́run bá aláàmì ńlá lè yá àbùdú ní ọlọ́run lémi nìkan ní kẹ́ máa sì torí ẹ̀ mo ṣe dáàbì jẹ̀nú àtẹ̀yàn nígbà tó yé ni pé ẹ máa sì nǹkan mí lẹ́yìn èmi ọlọ́run èmi nìkan náà ni òun nìkan náà òun náà lọ lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa la ilaha illallah afdal al-iman wal ibadat gbogbo ìjọsìn tẹ́yàn wà sí ilé ayé àkọ́kọ́ ìjọsìn òun náà ni la ilaha illallah kéèyàn gbà pé ọlọ́wọ́ bá nìkan lọ́ba tí a gbọ́dọ̀ sí tó sì dẹ́tọ̀ sí ẹ̀sìn wa kọ́dà tó bá ń sìn tó gbà pé nǹkan míì tó ń lẹ́tọ̀ sí ìjọsìn yẹn ọlọ́wọ́n nígbà yìí tó ń ṣe wò ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك ìbádà tọrọ bí i àdá ọlọ́run bá ní ìbádà tẹ́bà fún àlá ẹ gbọ́dọ̀ mú ẹlòmíì síbẹ̀ kẹmọ fóun náà ọgbà pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yẹ o محمد صلى الله عليه وسلم النبي الإيمان بدع وسبعون شعبة أعلاها لا إله إلا الله النبي الإيمان إيمان إيمان إتمنى الإيمان قول وفعل تصديق وقول وفعل ماذا تعلمون في الإيمان wọ́n gbàgbọ́ ọmọ sọ lẹ́nu ọmọ wa ṣiṣẹ́ tọ̀ anábìwá ní iṣẹ́ ìbáadá yìí tẹ́ẹ̀dì súnmọ́ lọ́wọ́ bá ó kún si bídẹ̀ ohun ọ̀sọ̀bọ̀ ọ̀hún náà ṣọ́ọ̀bà ó kún sí sẹ́mùtì àti díẹ̀ àdáhà anábìwá ní ẹ̀rí èyí tó ga jù nínú àdáha lágbájábà ní ìmáni tí ò sí ìmáni ní lẹ́yìn ẹ̀mọ́ òun náà ni la ilaha illallah kó lè gbàgbọ́ yé la ilaha illallah kó sì máa lo la ilaha illallah kó sì máa ṣiṣẹ́ tó la ilaha illallah òun làkọ́kọ́ jọ ọ̀sájú ọ̀sájú àwọ̀ ọ̀sájú àjọ ọ̀sájú bẹ̀rẹ̀ wà nílé kásílára sọ́dọ̀ wa la ilaha lè ajílẹ̀ ha yunazzilu Allahu al-malaika wọ́n nítorí la ilaha illallah àwọn màláìka fi máa ń sọ̀kalẹ̀ tí màláìka tó bá ti sọ̀kalẹ̀ báyìí ọ̀rọ̀ la ilaha illallah ló gbé sọ̀kalẹ̀ inú kọ́ wá sí ìkankan mú wa ọlọ́wà ní ẹ̀dárí omi àmàlẹ́kà ti dárí omi tó dá àwọn èèyàn kan lè rí láìlára láwò lè ṣe kiri kí wọ́n lè rí wí kí wọ́n sì lè máa ṣiṣẹ́ tọ̀ ẹfún wọn lómi ọyàwó dárí omi màláìkà irúgbìn tí ń jáde ẹ̀yẹ máa dárí ẹ̀ ọyà ẹ̀ máa dárí atẹ́gùn torí àwọn tó tẹ̀lé nílẹ̀ kó lè bá rọrùn fún wọn láti mójú tó lá ilaha illallah nígbà wọ́n tó kalẹ̀ sórí wa kí ni wọ́n fẹ́ káwọn ọmọ sí ilá ni yá mójú ni ma khalaqallahu malaka ilá ilẹ̀ ajìlì lá ilaha illallah malaka bá sọ̀kalẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní yúnẹ́sìnlò ìmàlá ikátà bí rúrú ìmì àmìrí ọlọ́run ní èmi ọlọ́run yìí máa sọ àwọn màláíkà kalẹ̀ o pẹ̀lú màláíkà kalẹ̀ màláíkà tí wọ́n rí fáà síbẹ̀ òun náà dìbìrí ọlọ́run wà ní màláíkà ọlọ́run wà ní dìbìrí lọ́mọ sọ kalẹ̀ bí rúrú pẹ̀lú kíni pẹ̀lú wáàgí pẹ̀lú mẹ́sẹ̀jì àwọ ọlọ́run mẹ́ni amúrí yìí látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run wa ara sí ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tọ́bá fẹ́ nínú àwọn ẹ̀nẹ́bí ọlọ́run ipé kí ni a ní a ń zírú annahu la ilaha illa ana fattaqun ipé ẹ̀sọ̀ fún wọn ẹ̀yìn màláìkà ẹ̀tì wọ́n lọ nípa dá ìlà an an ẹ̀yin màláíkà ẹ bá mi sọ fún wọn àni ánzírù ẹni káwọn ànábì ọlọ́run káwọn náà kìlọ̀ fáwọn ìjọ wọn pé àni ánzírù kí wọ́n sọ́ra wọn o kí wọ́n fẹ́ nígbà la ilaha illallah Allahu akbar fàtẹ̀kùn nìkan lè bẹ̀rù èmi ọlọ́run فالتكون بالتوحيد والعقيدة الصافية كل يبير ولو أكل أفوان كما جون ولو bẹ́ẹ̀ bá ti fẹ́ mi níbi la ilaha illallah bọ́ bá ti wọ́n náà kò ní jáde náà eré ẹ̀ ti burú pátápátá nìyẹn sọ́tún náà ayẹlẹ́ kejì lọ́lọ́ ti sọ àwọn ẹ̀ka sílẹ̀ ó ní kí wọ́n sọ fáwọn ọmọ àwọn anábì ọlọ́run káwọn anábì ọlọ́run sọ fún gbogbo wa pé kájọ sọ́ra wa wọ́n fún ẹlòmíì lẹ́tọ̀ ọlọ́run la ilaha illallah li ajliha ursila rusulu wọ́n ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n káàkiri nóhùn ni anábíwa ibrahimu ni anábíwa eh, ismailu ni anábíwa ishaq ni anábíwa yusuf ni yakubu ni àti anábíwa musa isa muhammad sallallahu alaihi ni ìtumọ̀ la ilaha ní ti máa ṣiṣẹ́ tọ̀ ní wa ọlọ́wọ́ bá ní ààrán òjíṣẹ́ kankan síwájú wa Muhammad àti ká máa sọ fún wọn yí pé ìlànà ní ilẹ̀ àti ká máa sẹ́sà nẹ́bí náà pé annahu la ilaha illa ana fa'budu kí wọ́n sọ fáwọn ọjọ́ wọn o ipe èmi ọlọ́wọ́ Allah èmi náà ni ọba tí wọ́n gbọ́dọ̀ sí lódodo wọn gbọ́dọ̀ sí kan míì tí wọ́n sì gbà tán lẹ́yìn náà kàmọ̀ sí bàdà kí làkọ́kọ́ ìbàdà kí wọ́n kọ́kọ́ gba láyé lálá òsínú ìṣẹ̀lẹ̀ wọn kí wọ́n gbàgbọ́ lẹ́yìn náà kàmọ̀ wá kẹrù kàmọ̀ wá gbàrù àwẹ̀ àtàwọn tí wọ́n kí wọ́n yọ̀mọ̀ wá nípa bá lá ilaha illallah suratul anbiya àyà 25 lọ́sọ̀ jẹ́ pé àtàwọn hídù ìsáàlẹ̀ tó wáhídà jama'atul anbiya kullahum kò sáà nẹ́bì kan náà àwọn ànábì ọlọ́run tó lọ́rọ́ sílé ayé iṣẹ́ kọ̀ọ̀kan bójú tó lára àwọn àjọ rẹ̀ òun náà ní la ilaha illallah tọ́ba tọ́rọ̀ wọ́n wáyé wọn tán lọ́sẹ̀ wá kan àwọn òfin mi èèyàn ọlọ́ọ̀ni ẹ máa kẹ àwọn òfin sọ́nà pé kalẹ̀ fún ọkùnrin bákan náà àmọ́ láàyè lára láwọ́ bákan náà lórí lọ́dọ̀ gbogbo torí òun gangan ni aṣèlú tí ìbílẹ̀ asáṣù tí ànádọ́ Muhammad sasánlá nígbà tí ó bẹ̀rẹ̀ sí maka ọdún mẹ́wàá lànàbì fi parọ́ la ilaha illallah kúnú la ilaha illallah tuslimu ẹwé la ilaha illallah kẹsì gbà sọ́kàn yí kẹ́lẹ̀ jèrè ẹjèrè láyé ẹ̀sùn jèrè lọ́rọ̀ ṣẹ́rẹ́ tí ọba ti wá wé la ilaha illallah kẹ́lẹ̀ dàgbé ti rẹ̀ jama yóò tó fún ayé tó fún lọ́rọ̀ gbogbo orin tó wọ́n tó fi la ilaha illallah ó láàyè àyè aláwọ̀ ló wù yìí lọ́ba wí débi kan ọwọ́ abẹ́rẹ́ nǹkan lọ́wọ́ ọlọ́wọ́ àfihàn lọ́wọ́. àtúnà wọn wá tó lè ṣe láàyè àyè aláwọ̀ béèrè lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run wọlá láà ìlàhà ìlàlá fẹ́rẹ̀ sànù ẹ̀ kò sí nǹkan mìíràn tó tún wà lókè rẹ̀ máa. alùkùránì kẹrin ọlọ́wọ́ bá aláà ọdún ọkàlẹ̀ nítorí gírí lẹ́wà nítorí láà ìlàhà ìlàlá àdẹ́bọ̀ Muhammad máa sọ fún gbogbo àwọn ará Mákà ọdún mẹ́wàá ni wọ́n ti pariwo bẹ́ẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá ló ṣèwà lọ nígbà wa rẹ̀ lókè sọ́mọ ẹlẹ́ wọ́n wá kírun fún ọdún mẹ́ta kìí ṣe pé torí ìrònú wọn ṣe fẹ́ pàdé náà bọ́lá òkè wá ní kọ́ mọ̀kọ̀ wá kìí ṣe torí ìrònú wọn torí kí ni jàmbá láàá ilẹ̀ àmàlẹ́ láàmú àbúdá bí hákì ìlànà àní láta òzá mọ̀náta àwọn èrè àwọn òṣàtẹ̀sì ẹ̀ ní sẹ́kí ni ẹ̀ ní sẹ́kí máa wọ́n dá ní ẹni tó dá lẹ́ẹ̀kẹ́ máa sẹ̀kẹ́ sọ̀rọ̀ ló ti dá wọn ní ẹ̀ táàní bá dẹ̀rọ kan nínú àwọn sàábà lọ́dún kan kó lè jíṣẹ́ ọlọ́run àkókò tó kọ́kọ́ tẹ̀mọ́ ní ti ní pé ọ̀rọ̀ láìlà ìlà lọ́kọ́ mójútó rò torí tí wọ́n bá gbọ́ yẹyẹ wọn ò lè gbọ́ yókù yẹ tí wọ́n bá sì mọ̀túnmọ̀ yẹ wọn ò lè mọ̀túnmọ̀ yókù tí wọ́n bá ti kàyẹ kún wọn ò lè kàyọ́kù kún gbogbo tẹ́lẹ̀ ìmúnu sẹ̀ríà ìbẹ̀rù ọlọ́wọ́ ọba aláìrí ayé aláwọ̀ olójàmá ti mú olójàmá ṣe é anábìtọ̀ mọ́ azùmù jẹba ó lè nẹ́ka tá ti káwọn min ahli kitab muaz ọ̀nà lọ ní lè bá àwọn ọjọ́ kan nínú àwọn tá a fún síra tí wọ́n ti di kèfèrí fàlẹ̀yẹ́kùn awọ̀lù máa tẹ̀dẹ̀ ọ̀hún ilé ìṣàhádàtà aláìláha ìlàlá àkọ́kọ́ tọ́kọ̀ bá wọn sọlọ́hún òun náà ni kó fi yé wọn kó fi mọ̀ wọn kó pè wọ́n síbi láìláha ìlàlá láìláha ìlàlá wà lọ́wọ́ níjọ́ dàrú o ọmọ bá dàrú náà láti tòkó sí láàrọ̀ òun àwọn tí wọ́n da láìláha ìlàlá òun wọ́n ti pọ̀ lé ayé rẹ̀ pẹ̀pẹ̀ ìpadà ọlọ́mọdé àbáwọn tó ọjà àbáwọn jòkó ẹ̀yọ́ máa yá àmì nínú ẹ̀sìn wa ànẹ́bìn sọ bá tó wá sọ̀rọ̀ wọn síbi láìláyà láwọn tó wá ti bọ́ yẹn yìí tán wà náà Muhammad Rasulullah ànẹ́bìn òjíṣẹ́ ọlọ́run tó wá ti bọ́ yẹn yìí tán máa àdínù wá fi mọ̀ wọ́n gbàdá pé wọ́n náà tó ti gbọ́ láìlá ìlàlá òjì sọ́mọ̀ pé ọ̀rọ̀ yóò tí kàrún bó kírùn ún kírùn sófò ní bó gbáwẹ̀ ó gbáwẹ̀ sófò ní ọlọ́rin yáyọ̀ ẹ̀bí náà ámọ̀nú ọlọ́rin mọ́kùn yóò gbàgbó òdòdó ó ní kúrò alẹ́ fún mùsùlùmí ẹ̀yà ẹ̀wà gbáwẹ̀ tí àwẹ̀ lọ́kọ́ fi ròyìn wa àyè máa ń lọ́kọ́ fi ròyìn wa ọlọ́rin fẹ́ ti gbàgbọ́ ọlọ́rin máa ti ámọ̀nú bí kí ó bá yà fà yọ́nà fún mùsùlùmí ámọ̀nú èsè yóò mìíràn ọlọ́lẹ́gbẹ́ ti gbàgbọ́ síwájú ìtọ́bá ní pé ìbáadà alákọ̀ọ́kọ́ ti ṣe kí ni ó ti fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀mí ní ẹwà fíhun ẹwà gbà rẹ̀ onípùlù ìbájẹ̀lẹ̀ nínú àmànú lùkí mùsùlùmí ọlọ́ni gbogbo àtọ́bá ti gbàgbọ́ lẹ́yìn ẹ̀kọ́ máa kẹrù báwa bàbá bẹ́ẹ̀ ti ṣe ọlọ́run ládùúgbò tíra wọn lọ́gbọ̀n máa kàfáwọn yẹn yẹn tíra kí ni jama kitabu tawhid lè ṣe ìfẹ́ Muhammadu Abdul Wahhab al-Najdi al ليس يهوديا ولا نصرانيا شيخنا محمد بن عبد الوهاب ليس يهوديا ولا نصرانيا ولكن هو حنيف كان حنيفا مسلما والله شيخنا لم يكن من المشركين لا من اليهود ولا من النصارى ọ̀rọ̀ yí àwa ó sì yí àwọn náà lọ àwọn mọ̀ ibi táwọn náà ti lọ àwa náà ti kíni àwa náà máa ọ̀rọ̀ dàrú ẹ̀ mọ́dún fọ́lọ́ ń dàrú o ẹ̀já máa jọba lọ máa ti jọba lọ ẹ̀ ẹ̀yìn àdíkáwọ̀ ẹni tí yọ padà sàbámà ẹ̀sá jẹ́ àmà tútírà wọ́n mọ́sàmọ́sá àmà tútírà ẹ̀fọ́lùkọ̀ àrìlà ń kà látàrọ yìí ẹ̀yìn mọ́sàlùkọ̀ àrìlà kíra gangan fún ẹ̀ tó ṣe kí ni ní tí ń fèsì. àwọn fẹ́ pa ṣírùkù rẹ̀ ṣírùkù làwọn sì ń jẹ ní wọ́n ń tà òun ni wọ́n fi ń jẹ èèyàn òun ni wọ́n fi ṣe gbogbo tí wọ́n ní láyé gbogbo tó kùkù tó fẹ́ ṣe láyé eré ṣírùkù wọn ti fẹ́ ṣe gbogbo àfáà tí wọ́n bá ṣe dáwà ìlú tó bá lọ láàá ìlàhílà láàá tó ṣe kí ni ọ̀pọ̀lọ̀ àkọ́kọ́ ìtọ́kọ̀ọ́kọ́ yẹjú ohun náà bá rí yẹjú ohun ní kírùn láìláyé láwọn ọlọ́dọ̀ àwọn lásìkò olókè tó náà fi láwọn ṣe pọ̀ wọn lọ́wọ́ láìláyé láwọn ọlọ́dọ̀ àwọn lásìkò olókè tó náà fi ní àwọn ṣe kí ni àwọn sọ ìgì lọ́wọ́ tí wọ́n bá máa fi kẹ́sù láìláha ìlàlá lásìkò olókè ní kọjá wọn lọ gbogbo tó dàrú fún wọn yẹn láìláyé láwọn ọkọ̀ dàrú ẹláfà mutí ẹláfà ṣẹṣìná ẹláfà gbé ẹbọ ẹni sẹgbẹ́ awo láàyè láyé lọ́kọ́kọ́ dàrú kọ́rọ̀ rẹ̀ tó dàrú kò sí lè látò sí lérò ọ̀rọ̀ rẹ̀ ó ní ìwàtá bá padà sínú owó tán láàrínláha ìlànà kò sí lè rí tẹ́lá tí ó kà lẹ́yìn tẹ́lá Sheikh Muhammad bin Abdul Wahhab al-Najdi rahimahullahu ta'ala rahmatan wasa kìtàbù bọ́ bá ti ká ọ wà ní kàtí wọ́n sọ kàtí kàtí وشيء كثير بعض الشيء من السبع نقول لا إله إلا الله لا إله إلا الله أفضل الذكر وأسكل العبادات في الميزان وندبا دجا القيامة وو وسي وو فبوشي تاني فوقشي وو وأما ما سقلت موازينه وهو في عيشة راضية وأما من خفت موازينه فهو فأمه خاوية أنا مثلا سؤال نيجي هنا ولو وو وسي وو دجا القيامة وو بسكيني كالي وو عادي باي كما هو مثلا وانا وانا وانا Eh, wọ́n gbé wọn láti rẹ̀ wọ́n àtúnṣe rẹ̀ wọ́n dọ̀wọ́. wọ́n wá ní àdúrà tẹ́yẹ lè máa ṣe tọ́tẹ̀sùnwọ̀n àti káàrùn tẹ́yẹ lè máa ṣe tọ́tẹ̀sùnwọ̀n kò sọ́tà tọ́tẹ̀sùnwọ̀n tó tó la ilaha kò sádùá kan tó tó la ilaha أبي سعيد الخدري رضي عنه عن صلى الله عليه وسلم قال àfọ àwọn àbúṣà ilẹ̀ ìkọdìrí wọn náà níbi wa muhammad sallá anábì ní kọ́lá musa tó sàn sọ fọlọ́n kún yàrá wọlé ọba mi àdìrímù ló ṣe à àdìkúrúka àdìkúrúka bí mẹ́ta ìkọ́ mi ní nǹkankan tí mo lè máa fi rántí rẹ̀ tí sì máa fi gba nǹkan lọ́wọ́ rẹ̀ tí máa fẹ́ sàdúrà tí bá ti dúbáì wọlé ọba ó gbèbè sípò àwọn tí wọ́n rántí rẹ̀ àdàkìrúurú lẹ́yìn náà wọ́n tún wá máa gbàdúrà tí bá ti fi nǹkan náà fẹ̀ ọ́ anábì ní ọlọ́run ọba aláwa sọ fún Musa pé ya Musa kul la ilaha illallah wọ́n sábà sọ pé la ilaha illallah ó fi yẹlẹ́ nù ó sì kéré àmọ́ ó tóbi sábà sọ pé la ilaha illallah qala kullu ibadika yaquluna hadha anábì Musa ni wọ́ọ́lọ́wọ́ gbogbo àwọn èèyàn ni wọ́n wí la ilaha gbogbo àwọn anábì tá tí wọ́n ti sáájú wa ọmọ òṣèlú tó ti lọ láì yára láwọn náà gbogbo wọn wí àní o fún mi ní mi tó tún ju la ilaha illallah lọ kọ́lá ya Musa wọ́n ni ọlọ́wọ́ bá ní wọ Musa law anna samawati sab'a tó bá jẹ́ pé gbogbo sánmà àwọn sánmà méjèèje wà á mẹ́ra hún náà báyìí àti gbogbo tá a kún sínú sánmà náà yàtọ̀ sí mi ọlọ́run mi ò sínú sánmà الله نبي لي الله نبي يرسل سماء وفي السماء نسخكم أمين في السماء فوق السماء أما عملتم من في السماء من في السماء من على السماء في ما يعلن على السماء أبي الله اللي فهم شو في ملاك اليا الله ماني إماري ليري لاني عزيني نولك ọlọ́ni tí ìmọ̀ náà tìbíà adékún ìmọ̀ tó mọ̀ sí ni àdá ayé aláàmọ̀ náà tìbíà bọ́ọ̀ bá kí lọ́dọ̀ ṣe òkúta bọ̀ wá dùkọ̀ nìjí ọ̀ nítorí bàbá ti yẹn dúẹ́lì ọ padà síbi dára yìí náà bá padà síbẹ̀ tó ìjáde láyé ọ̀jẹ̀ mọ́ta orí ẹ má o ìrọ́ ti já ni o ìrọ́ ti já ọlọ́ọ̀bá lọ́sọ̀ hàn wọ́ta hàn ó ní wà á mẹ́ra hún nà gbogbo tó wà nínú sánmà náà pátá yàtọ̀ sí ni wà láàrọ̀ dínà sábà àti gbogbo tó wà nínú ilẹ̀ àti tí mẹ́lẹ́ ilẹ̀ tí kì fásitì a bá kó sí eré skéèlì eré tàbí skéèlì ní yóò dá abala méjì yóò lọ́wọ́ méjì àwa kó sí e, e, e, eré ọwọ́ wọ̀lá ìlàhà ìlàlá bí kì fàtì àwọn ìlà ìlàlá ọ̀yọ̀ kan yẹn àwọn fi sí eré ọwọ́ kejì ọlọ́wọ́ bá sọ fún mọ́sá pé máa láti fi hìn nà láìlàhà ìlàlá láìlà ìlàlá yóò sì tẹ̀sùn wọn yóò tẹ̀sùn wọn yóò wúro yóò wá tẹ̀sùn wọn gbogbo tó wà ní sọ́mà àti gbogbo tó wà nínú rẹ̀ àti gbogbo tó wà nínú rẹ̀ annabi musa da wa masu masu la ila halala kalma azima kalma ne a sun bugun tsoron dalo àwọn ni kò sọ pé aṣáálùkà bí la ila illallah kọ ọmọ bẹ̀rẹ̀ ọ̀pẹ ọlọ́run la ila illallah sànú mi ọwá ní ọláwọn bàbá ni ọláwọn ìyá rẹ̀ maka ọlá madina ọlá lọrin ẹ̀ kéwú bẹ́ẹ̀ bá kéwú ẹ̀bádálá ilẹ̀ ẹ̀láwùmọ̀ ẹni máa gbé fún bọ́lá ṣéwù àbọ̀pọ̀ wọ́n ní láì ilẹ̀ ẹ̀láhóró kan ó ti gbogbo tó wà ní sánmà àti ìlẹ̀lọ àti gbogbo tó wà lẹ́yìn àti gbogbo tí wọ́n ti bẹ lábẹ́ ilẹ̀ bí ẹ̀bá ńlá ká ìfẹ́ wọn ní kéèyàn ó ti ká abẹ́ náà lọ́pọ̀ ìfẹ́ àwọn alákéwù ẹ̀yọ́ bá yára nínú ẹ̀sìn wa anábì sọ̀rọ̀ sọ ibùdó ìfẹ́ ọkọ̀ sọ ibùdó ìfẹ́ ọkọ̀ ẹni tó ń fẹ́ sọ ibùdó ìfẹ́ ọkọ̀ ẹni ọlọ́wọ́ bá kẹ́ kó sẹ́kọ̀ọ́ fún àmọ́ gbogbo káyọ̀ tó wà ní ayé tí ìrìnbá ń ṣe láyé tí wọ́n náà lórí tó lè rò pé àbúrú ah, báyìí gbogbo ẹ̀ ṣe wọ́n lájọ́ kan lọ́wọ́ bọ̀ ọlọ́pàá ti dáhùn àmọ́ aṣáájú aláìláha ìlàlá ọmọ pé mo jẹ́rìí dọ́kàndọ́kàn mi wípé ẹsẹ̀ ní tá a sìn ló sì fẹ́ tó sí ẹsẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀rọ màá yá mi àtẹ̀kẹ́ ní màá ẹ̀yẹ́mọ̀ yára anábì ní sọ́bọ̀ níjà kìyàmà anábì ń pàtó arákùnrin náà anábì ní ìdájí ayé ohun mọ̀lì kìyàmà níjà kìyàmà bá dé yóò tàbí rọ́jòlì wọ́n gbé arákùnrin kan wá arákùnrin kan sọ yẹ yóò ṣàrù lahu tis'atun wa tis'una sijilla fiha dhunubuhu wa sayyi'atuhu wọ́n kó àwọn iṣẹ́ àwọn fáìlì iṣẹ́ rẹ̀ fáìlì fáìlì kọ̀ọ̀kan wọ́n ní kọ̀ọ̀kan wọ́n ní ó tóbi ó gẹ́gẹ́ bí bàbá wọ̀ ọ̀kan ibi tó ju bá ká tàbá ọ̀kan báyìí bẹ́ẹ̀ náà ni fáìlì kọ̀ọ̀kan tóbi tó ń kọ̀ tọba wọ̀ ọ̀kan báyìí ó rí kó tóbi náà ẹ̀ dèdè ọ̀kan táwọn fáìlì rẹ̀ tó ọwọ́ á ní náà ìlú ẹ̀ gbogbo gbogbo tọ́ba dójú àti kìyàmù ànábì ni wọ́n wá kó àwọn fáìlì 99 yìí wá ti jìlá fi àdùnnú owó sẹ́yìn àti gbogbo àwọn sẹ́yìn múlẹ̀ lọ́wọ́ mẹ́ fọ́yìn kọlù náà sọ̀rọ̀ pé òun náà sọ̀rọ̀ pé iná ló kù báyìí wọ́n ní ọlọ́mọba aláwọ̀ wá pè ìpè ẹ̀pẹ̀ wa àtúnkì mìnàhádà ṣe án fọ́yà hábùhù rọ́jòlù ìjọ lè dìná ẹ̀yọ ọ̀kan nínú gbogbo àwọn tẹ́kù sórí kan tó lè dìfẹ́ níbẹ̀ wípé mistake kò níbẹ̀ ẹ̀rú wa barakùnrin ọ̀yọ̀kú lula ó ní kò sí kankan nínú iṣẹ́ tó wà bẹ́ẹ̀ tí ìjẹ́ pẹ̀lú kò ṣe é ọ̀yọ̀kú lula ọlọ́wọ́ bá aláwọ̀ aṣọ fún náà ọ̀dà nígbà tó wá rí báyìí ẹ̀rú ń ba náà bá ti ní kéèyàn ó ṣe ìkàrà àwọn òṣè tó ṣe ó sì ti múlẹ̀ pẹ̀lú òótọ́ ni ọlọ́run bá aláàánú inna laka indana hasana látò jihadu wàdá tó gbẹbánú wàdá tó láwù àmókùsẹ̀ ẹyọ kan pé tó ní lọ́dọ̀ wa àní sàkóso fún alẹ́ ní àníyàn jẹ àti ní dìdá ẹ̀kọ́ òṣìṣẹ́ náà kì í ṣe fáìlì kan o iṣẹ́ yọ kan péré o ṣe àdínsàkóso fún ọ àápọ̀ ní ládàá rẹ̀ lẹ́yìn ثم يؤتى ببطاقة فيها أشهد أن لا إله إلا الله ọwọ́ àwọn táǹkà dáná wa pípà tí wọ́n kọ aṣíwájú aláìláha ìlàlá tí wọ́n kọ́ sí wípé ó ń

ọwọ́ sàlàyé fún ẹni yìí fàtódọ́kù albìtákọ̀ ọlọ́wọ́bà aláwọ̀ ní ọdá tó sì sì pé iṣẹ́ rẹ̀ wọ́n wà wọ́n ní fún bìtákọ̀ pépà pínpínlẹ̀ tí a kọ láìlà ìlàláwò sí ipò wọ̀lọ́ sọ gbàtọ̀ wà láyé pẹ̀lú gbàgbọ́ àti pẹ̀lú mímánì tí wọ́n gbé láìlà ìlàláwò yẹn tí wọ́n gbé fẹ́rí ọwọ́ kan ní ọwọ́ òṣùwọ̀n méjèèjì wọ̀tísà àti wọ̀tísà ó náà ti ké fa gbogbo àwọn òkété fáìlì iṣẹ́ ẹbú rẹ̀ tá a wá kà á tí wọ́n ń lọ bí 99 kí wọ́n gbóhùn náà sínú ọwọ́ kejì wọ́n wá gbé síbẹ̀ tán wọ́n tó síbẹ̀ àánú ọlọ́run lè fàbà fọ̀rọ́jì àti àlèbètò àpọ̀tù fàtọ́ ṣàtìsí jìlá láìláìláwọ̀ ẹ̀kan tó ṣe yẹn lọ́bá tó kíni lọ́bá tẹ̀sùn wọn gbogbo ṣe fún yẹn ló wá sókè láìláìláwọ̀ tẹ̀sùn ọlọ́run bá ní ẹkùn sínú àti jẹ́nà kò ní gbóná lọ ẹ̀yọ́ màá yá mi lọ́bá ti fẹ́ẹ̀lì níbi láìláìláwọ̀ gbogbo ṣe tó ṣe láyé bàjẹ́ tọ́bá ti páàsì níbi láìláìláwọ̀ ọba wù ọlọ́run olè jẹ́ ọ̀yà eré àwọn ẹ̀sẹ̀ ńlá tọ́sẹ̀ àmọ́ kò ní fẹ́rí jẹlẹ́bọ̀ ẹni bá pé ní níbi láìlá ha ìlàlá tàbí ìtumọ̀ ẹni pé láàmà àbúdà bí hákí ìlàlá kò sẹ́ni tó yẹ ká sí tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lódodo àfọlọ́hun kọ ìjọba ti gbé ìjọsìn ọlọ́run ọba lọ́dọ̀ àwọn tí ń ṣe àwọn ẹrú ọlọ́run ọba tí ń ṣe ọlọ́run ẹni tó ṣe bẹ̀lẹ̀ntí láìláìláwọ̀ ẹ̀bà jẹ́ o wọ̀nyẹ́ kí fún mádùn àdáàrí kẹlì máa ń yẹṣà bí ìmá sẹ́fẹ̀ mí yàtọ̀ sí ẹbọ ọwá wo wọn ọlọ́run ọba òun lè fẹ́rí yìí tí ò ní jóná ọba sì wọn ọlọ́run ò lè jóná ẹ padà ìtawà abẹ́lẹ̀ ọba ni pé ọlọ́run tó jà wọ́n láwọn lẹ́yìn jẹ́nà o ó dàbí aṣọ àwọn tó wọ̀ ní jẹ́nà bẹ̀rẹ̀ ó sì jẹ́ tó gba ọkà báyìí lòdò náà bí tí wọ́n náà ń ṣe mọ́tòrí pé ànábì tó sọ pé ní mọ́tò láyé dáadáa wọ̀nyí zánà wọ̀nyí sáré kọ̀ ìbá àfẹ́sìnà ìbá àjálè yọ́wọ̀ lè jẹ́nà nígbà ànábì sọ ni pé yọ́wọ̀ lè jẹ́nà àwọn olùkọ́kọ́ wọlé náà dọ́nà ọba bíríìjì àmọ́ yọ́wọ̀ lè jẹ́nà lóòfin nífẹ̀ẹ́ mi balẹ̀ ní kàbáyé yẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ èyí tó kéré nínú àsìkò mọ́jà lò nínú náà lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ àwọn àti bíta wí ṣùrútù la ilaha illallah gbogbo ọ̀nà làwọn la ilaha illallah nílẹ̀ Yorùbá wà yìí á àzíkìrí pọ̀ gan-an la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ìlàlá láàá ọ̀pọ̀ ń bẹnu náà ó dùn ó dùn lẹ́nu àbáwọn òṣìṣẹ́ tọ́ ó ṣe kiri ìlà alẹ́kọ̀ọ́lì ìlà alẹ́kọ̀ọ́lì àbàwọn díẹ̀ ẹ̀gbọ́ àwọn ká gbé súnnà nílẹ̀ Yorùbá ẹ̀rọ ìyá àwọn aka àkọ́kọ́ gbé sọ́nà dé ilẹ̀ Yorùbá ilé kíyà kí ni ẹ̀dá òun lọ́wọ́ àmọ́gbà tí a gbé sọ́nà dé ìmọ̀lẹ̀ sọ́nà sí kí ni ọ̀tàn ká gbogbo lé tá a bá ní àwọn alágbé sọ́nà dé níta sọ ni pé ọ̀sẹ̀ nìkan tó ń fún ni gbogbo àwọn àbá ti lọ lẹ́rìí lá ìlàhá ìlàlá àwọn abẹ́rẹ́ pé bò láti mọ̀ ẹ̀yọ́ màá yá mi àwọn abéèrè pé bò láti ṣe kí ni sọ̀rọ̀ pé scan àwọn àtàwọn fi scan ní olólú táàpàdà pàṣọ ọkùnrin àti obìnrin ni ẹ̀kí láti mà ọ̀rọ̀ burúkú ni kéèyàn ní àwọn alágbé súnà tí kò sí súnà ńlẹ̀ Yorùbá rárá ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni kéèyàn máa pe ńlá gbédé yìí tẹ́ kèése súnà ẹ̀sìn Yahudi ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ dáadáa òun náà ni pé abásúnà lẹ̀ àwa tún wá tẹ ìmọ́lẹ̀ súnà sí i àtúnṣàlàyé ẹ̀ àwọn tá a ṣàlàyé ẹ̀ tó pọ̀ sí i àwọn tó wọ́n ti súnà tó wá pọ̀ sí i òdodo tó wà lérí ọ̀rọ̀ nìyẹn. tábà ní wọn ò fi wá sínú súnà níta ń rí fáàsì ni pé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ṣíríkù láti kí ni ìlà ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé àwọn agbàgbọ́ nínú àwọn bàbá kan àbí àwọn bàbá kan kọ́dà gbogbo ọba lápátá ti fèrè wọn fún ẹnìkan sọ bẹ́ẹ̀ òṣèlú kan ti sọ bẹ́ẹ̀ òṣèlú tó wà lórí mọ́nà hajj sahih selim tí ó sọ bẹ́ẹ̀ torí pé innamal ghaibu lillah ọlọ́run nìkan lórí pọ́ọ̀rọ̀ kálukú wọn àmọ́ àwa àwa ẹni sọ pé mi tìjáde àti mo ṣe fún twenty years tí mo sì láwọn ṣéwù tí mo gbọ́wọ́ lọ́dọ̀ wọn

ẹ wá ní òkè súnà mẹ́lọ rẹ̀ sọ́rọ̀ òkè súnà làmà yìí sọ òkò olówó ṣé gbogbo ẹ̀ tó wà lẹ́dọ̀ olówó òkò olówó a jẹba ṣé gbogbo ẹ̀ tó wà lẹ́dọ̀ a ẹ̀yẹ́ tó wà lọ́wọ́ pẹ̀lú orúkọ à ń sọ̀rọ̀ pẹ̀lú kí là ń ṣe à ń pẹ̀rẹ̀ kó mọ́ àwọn là ń pín dákà àwọn bàbá wọn ní ká máa pín dákà à ń pín dákà káàkiri lọ́wọ́ tó jọ dọ́kẹ̀ẹ́jì àbíọ́kẹ̀ ìjọ ní àpòyọ́ àbí ẹ̀hẹ́ ìwà kò àdàlùmọ̀ olùdí yọ́ mọ̀ sáré súnà ní wọ́n àwọn súnà yóò rẹ̀ gbogbo àwọn tí wọ́n kú lórí la ilaha illallah ní gbogbo àwọn wájú ti lọ ọlọ́mọdé bá kẹwọn àwọn ọmọ yé wọn ọlọ́mọ kọ́dà yìí ní ẹ̀bọ̀ lárí ti ń ṣe àmọ́kọ́ tó kú ti túbá láàrin wọn tọ́lọ kọ̀ọ̀hàn sáwà àmọ́ta bá ń rí àwọn àkọọ́lẹ̀ tí wọ́n kọọ́lẹ̀ nínú tírà wọn àkọọ́lẹ̀ tí wọ́n kọọ́lẹ̀ nínú àwọn ẹlọ́kàlẹ̀ wọn a máa takọ àkọọ́lẹ̀ yẹn táyọ̀ ti parẹ́ nígbè tí bàbá pọ̀ yìí orí orí burúkú bẹ́ẹ̀ bá ti lọ ni kó tó lọ àríwá alágbẹ̀lá bàbá àmọ́ níwà alágbẹ̀lú nínú àwọn èyí tí ọ̀dá ẹ̀sùn bàbá tọ́lá àwọn ní àwọn ní ọkọ̀ wa wípé àmọ́jẹ́ sáré ẹ̀hìn àti ìbátàrí lọ nígbà bá náà wọ́n ní ká máa lọ nígbà wọ́n bí wa wọ́n bí wa máa ká mọ ìmọ̀ tí yóò já lọ àwọn bá a ṣe ń la yẹn gan ìbànújẹ́ ní sí àwọn tó bá kú lérí láàyè láàyè láàbá o irú òdodo ni ẹ torí gbogbo tó yẹ máa ṣe ń lé ayé ìjọba ti kú lérí láàyè láàyè lọ́lá iná ni ànábì ni máa ń káàdì àtòrò kẹláàbì yìí láàyè láàyè lọ́lá dákàlẹ́ ìjẹ̀nà ànábì ni tó bá kú lérí láàyè láàyè lọ́lá yóò jẹ̀nà ẹni bá kú lérí nǹkan mí nǹkan tó gbà pé nǹkan náà lè ṣe tọ́lọ́ ẹjá jára wọn gba ọjọ́ lọ́wọ́ ó sì mọ̀jọ́ tó gbọ́ ọ̀sọ́dún léyá tẹ́lómi máa nǹkan ń retí léyá ni àwẹ́ ti tán fẹ́lómi ó nǹkan retí àwẹ́ ni ó ọlọ́wọ́n ọbẹ̀ ọ mọ́sàtẹ́ gbogbo lè dáadáa ilé ni ilé ni àwọn tó kú òkú lé ni ó wọn ní dọ̀la ọ̀la nìkan ló kú fẹ́lómi ìlẹ́yìn ọ̀la kò ní sí láyé má àwọn sọ̀rọ̀ láyé ilẹ̀ àwọn sọ̀rọ̀ ṣéwù ṣéwù ni wọ́n rántí ọ ṣòrótò láìlá ìlàlá wọ́n ní láìlá ìlàlá pọ̀ tá a máa ń wí wọ́n ní olùmọ̀jẹ̀mú alákọ̀ọ́kọ́ àlẹ́lẹ́mù bí màá náà àlẹ́mùnáfi lè jáhàlì ká lè ń mà lóòótọ́ ká mọ̀ túnmọ̀ láìlá ìlàlá àti mọ̀ túnmọ̀ àbí láti máa sọ pé láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá ó kọ̀rẹ́ ohun lọ́yàtọ̀ ọlọ́run gbà àbọ́lọ́run nígbà ẹ̀ha ọgbà àyọ́mọ̀ yáà mi nílẹ̀ sẹ́wà àlèkíní àlùmọ́nàbìlì ṣáàtì ó rí ìdánilójú ìdánilójú wípé la ilaha illa Allah la ma'buda bi haqqin illa Allah yaqina ìlú ní ṣáàtì ó ní ṣe méjì máa pé sí aláwọ̀ àbí òsì àlá sọ́nà ẹ̀ká sí máa ọlọ́sọmọ ẹni tí ń sìn wọn ah, <laughs> ah, ọ̀rọ̀ rẹ̀ tí ó ti bó ti àlèyàkínú sí ni ẹ́ bọ́ bá fi láìlẹ́ ládọ̀lá wọn nígbà lọ́wọ́ rẹ̀ alùkùnbùn alìmùnáfẹ́lẹ̀ rọ́d ọgbà láìláìlá láò sínú ẹ̀mí rẹ̀ gbogbo nǹkan míì táwọn èèyàn tó ń pè ní ọlọ́run tí wọ́n ń gbẹ́gbára fún tí wọ́n ń gbogbo nǹkan mi táwọn yẹn fẹ́ gbà gbà gbà gbà gbà ọ̀dìnà ọlọ́run kò ní sí kankan nínú ọkàn lẹ́lẹ́yìn àdá tó kankan ó ṣe ọ́ alẹ́ ìtọ́lọ̀ ṣe ní tó bá ní ọwọ́jà bá dé rí tó ọkọ̀ ọlágun mọ́kànlá ó sì ó ti wà náà àkọlẹ̀ ọlọ́wọ́ kan sí dídí ẹni bọ́ọ̀sì wọ́n náà tẹ́lẹ̀ àsìkò tó rí ọ̀fọ̀ mi nì àdí òsì tí ọmọ gbà wọn. Ee òun fẹ́ lórí ibú rẹ̀ lónìí, òun jẹ́ sábà lórí ibú ni. Ẹ̀rù nípa ọgbẹ́ ẹnìkan pa ọmọ, ẹgbẹ́ ìwọ́n ti balẹ̀ ní Tuntun ló pa ọ́. Àsìkò tí ó pa wáyé wọ́n ti kọ́lẹ̀ lọ́dọ̀ lọ, àsìkò tí ó sì kú òkòṣẹ́ tó lẹ ní kọ́ wá tẹ̀lẹ̀. Àsìkò tó kú láyé, máa kú láyé, àtòkè ní ó ti wá, àṣẹ àtòkè ní ó ti wá. àlẹ́kìyàt àlùmọ́náfí lẹ́lẹ́ṣìyàt ọmọ àtẹ láti ọlọ́run má jẹ́ ah! ẹnìtọ́ni má jẹ́ lọ́lọ́run mọ́ mú ah! ẹnìtọ́ni má mú lọ́lọ́run ha mọ́ ṣe kọwàá ah! ẹnìtọ́ni má ṣe lọ́lọ́run láàrín bílá ilé ara bá ṣe nípa tó lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtẹ̀lé tọ́lọ́run ṣe nípa tó ẹ̀rọ ma bà ọ́ ọkàn wọ́n pé gbogbo ayé ní ṣe aburú yìí wọ́n wá náà títí ọlọ́run ní kọ́ má ṣe nínú tíra rẹ̀ tọ́sọ̀ kalẹ̀ Ah, nítorí láìláha ìlàlá ọ̀wà ní ṣe àṣíríkù almonafi ìkẹ́ ọgbà gbọ́dé bí pé oníparọ́ oníjẹ́ mọ̀náfíkì ó ní mọ́sí láìláìláwò lọ́sàn-án kọmọ̀sẹ̀ ju awolóró kọmọ̀sẹ̀ láìláìláwò oyé لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله الله الله وما شيطان وما شيطان yóò wá mú kàkà ìgbógun pẹ̀lú ọ̀sẹ̀ nínú ló lè fi wẹ̀lẹ́ gùlẹ̀ tí wọ́n sọ fún mùnáfìkì ni ọ́ ayé ló ní kàkà yìí àti ọ̀sẹ̀ dúdú ní tó ń wá tó fi lọ ní ìrọ̀sẹ̀ yẹn tó fi lọ ní gba ògùn yẹn ẹ̀hẹ́ ọ̀dọ́ ọlọ́dọ̀ ẹ̀kọ́ ṣe kí nílò ń ṣe tọ́bọ́dé islam dáàmà pé islam ló ṣe ẹ̀yọ́ máa yá wa ìrọ́pọ̀ ìrọ́sẹ̀ gíní alọ́kàn nínú àwọn tọ́rọ yìí ó ní ẹ̀kan láwọn bàbá wà jẹ́ pé wọ́n ṣe ṣíríkù ara tó wọ́n fi lọ islam láwọn àtúnkà tí wọ́n lọ ṣíríkù náà jẹ́ tí wọ́n bá ti mú kínú kínú tí wọ́n dì yẹn tí wọ́n bá ti mú báyìí táwọn olóró àwọn oníkèbèrè tí wọ́n bá yọ lọ́kàn wọ́n kàn lẹ́mọ̀ wọn ni pé láìláìlọ́lá ó wí láìláìlọ́lá ò lẹ́nu ọwọ́ alẹ́ ìsùnmọ́ ọwọ́ náà lọ́wọ́ pẹ̀lú èsù ìyá kan àbúdú wọ́n ìyá kan àṣàrẹ̀ méjèèjì ta ló ní àlá ó ní láìláìlọ́lá ó tún wá sọ ó tún wá sí ọ́pọ́sìtì láìláìlọ́lá wọ́n mọ̀ pé láìláìlá ara àtúbẹ̀ náà ni pé láì sàánú ìlà bìlà ìtọ́jà rúlẹ̀ Yorùbá nìyẹn o jàmáà a ti máa tó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ má kánjú o ẹ má kánjú ẹ̀yẹ sábà sàlàyé sí ẹ̀yọ́ máa yá mi alimahabatu alimunafiya lèrìbó ó nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo kan lọ wọ́n lọ́n sọ ó tó wá nífẹ̀ẹ́ lómi ọwá ń tẹ̀lé tó ń tọ̀hún ọwá ní ọgbà yá ìka ilẹ̀ lágbọ́ kò rí bẹ́ẹ̀ al-ikhlas alimunafi lèrìyá gbogbo tó bá ń ládùúgbò wa mo kàn gbọ́ lẹ́gbẹ̀ẹ́ wa tí bàbá kan ní láhílà ìlànà láhílà ìlànà láhílà ìlànà láhílà ìlànà máa sọ fún aláàjì pẹ̀lú ní kí ló sọ arákùnrin yẹn wọ́n ní bí ti máa ń fa lówó láti bá síláàsì láàárọ̀ láàárọ̀ jù ọ̀yá wẹ̀rẹ̀ o bí ṣe lọ sí ilé ìgbé wẹ́dú pẹ̀lú mọ̀ máa ní o ìlú pé ìpèsè kọjá wẹ̀rẹ̀ o láti wọ́n sáré ló ti gbé sékèrè ẹ̀ ìlú tọ̀sùbà tẹ́tí síkìrí ìwọ́n ní kọ́ ọmọdé sí nínú yàrá ni èwo tó tún sí lọ sí kíni tó tún ṣe kò sí kíláàsì irú láyé láyé láwọn ẹ̀wọ̀n nígbà ọkọ̀ mọ̀ pàrọ̀ bí ajá ni ọkọ̀ mọ̀ pàrọ̀ bí ajá ni ẹ̀yọ́ ayá mi nínú ẹ̀sìn wa ó kú tẹ̀sán bá sọ́rùn oníkàwọn ọmọ tẹ̀lé wọn La ilaha illallah, la ilaha illallah. Láwọn ọmọ lè gẹ́ omi, ẹkà mọ̀ rẹ̀ rí pé ẹ̀sìn kẹ́ẹ̀sẹ̀ yìí lọ́nà ọmọ òwò lọ́bẹ̀ lọ́wọ́ ní báyìí wọ́n máa tẹ̀lé inú wọn ni àwọn ṣéwù ní bọ̀ láìlà ìlàlà láìlà ìlàlà ṣéwù ẹ má lè wí inú yàrá wọ́n máa ti ṣe gbogbo tí ń ṣe yọ padà jáwó yọ jákè ní jọba yọ padà jáwó torí ayé torí kan lè bá àfọwọ́ pé wò lè jọ àwọn ẹni rẹ yóò fún ìbàdí àti kí n kàmá tó fi má dá tó ṣàyẹ̀wò tó ha wọn làwọn ẹni rẹ wọn mọ̀ fi ìbáàdà wọn pamọ́ débi pẹ́ nìkan ò ní mà bó bẹ̀rẹ̀ sí máa ń fi nǹkan oṣù rẹ̀ pamọ́ tó ní jẹ́lẹ̀ kankan ma umiru illa liya'budullaha mukhlisina lahu ọlọ́mọsá fún wọn ní ikhlas الحكومة على هذه wọ́n ni ọmọ rẹ̀ ọ ọmọ kú ọ sọ fún ọkùnrin tó bá jẹ́ tó ikú lọ́kàn oyé èyí tó ń sọ̀rọ̀ lọ́dún ìtakò la ilaha illallah ó ti ṣetán láti kú. wọn bá nílò wà á pẹ́ ìgbàgbọ́ ó ní ojú gbẹ̀sì àwọn oníṣòkòtò pépépépé ti ń tẹ̀lé yẹn wọ́n ti fún ní nǹkan jẹ oorun à ń fún yẹn ní nǹkan jẹ èmi náà lájẹ lọ́wọ́ ìjọba ọ̀rọ̀ náà mi kì sẹ́nu lájẹ sí ìjọba inú ọpọlọ tàdé wàá gbọ́ iye tí wọ́n padà wàá máa lè fa yín dáfá àbíjọ́ ọmọ lọ́dọ̀ bàbá oníṣẹ̀ṣe àbíjọ́ òní oníṣòro tí ọmọ lọ́dọ̀ àfọ̀ jálàbí bàbá tí olówó tó lọ́wọ́ mẹ́sàn-án olówó bàbá tí gbowó ṣẹ́ tí ó tó gbowó ṣẹ́ ó tó nídìí ẹ̀ nígbà owó bẹ̀rẹ̀ wẹ̀ ògbó owó bẹ̀rẹ̀ wẹ̀ náà ó já gbowó ṣẹ́ ẹ̀yọ́ màyá mi àwọn mọ́jẹ̀mú méjèèjì ọ̀yọ́ bí ọba ti ṣí lára láìláìlá àwọn àlùfáà ní من قال لا إله إلا الله لم يدر ما هناك هاه هاه ẹni tí ọba ti máa ìtú àwọn májẹ̀mú tó sọmọ́ la ilaha illallah yọ kàn máa gbó bíi olóńgbò yẹun yẹun yẹun àǹfààní wo ló wà mí yẹun yẹun yẹn. من قال لا إله إلا الله لم يدر ما هناك شروط لا إله إلا tọ́ọ̀ bá ti mọ mọ́jẹ̀mọ́ tó sọmọ́lá ìlàlá gbogbo ariwo tó pa yẹn ahun ahun nígbà tí ológun bá ti yáhun yáhun yáhun ni ṣọ́ọ̀sì àǹfààní kankan ọlọ́wọ́n fi ọ́ mọ́jẹ̀mọ́ náà ọlọ́mọsá jáde mú mọ́sẹ̀ mọ́kútàdọ̀ yá tó dá ìlàhà ìlàlá tó àwọn adébí ta wí àwọn nǹkan wo láà máa rí lára yàtá fi mọ̀ pé onítọ̀ òun lóòótọ́ onítọ̀ òun lóòótọ́ tóun náà tí ó fi tètè máa bọ́lọ̀ tí ó fi tètè máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run mo dúpẹ́ tọ́lọ̀ ní kí n máa ráwọn kan báyìí ṣe yóò wá tẹra mọ́ lẹ́yìn náà tá a bá ṣàlàyé tán ẹni tí yóò bá ti jì sọ́fìn yóò lè tètè kú ò níbẹ̀ kọjọ́ tó ṣe kí ni kọjọ́ tó lọ mọ̀kútàlọ́ yàtọ̀ la ilaha illallah ayà kanáà làwọn àti lẹ̀ ìwà tó bá ti jí ayé sábà rántí kó nínú sọ̀dá ti ونسكي ومحياي ومماتي لله لله عادتي لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين أي القوم أنت وديتي أي أنتم لا إله إلا الله ومقتضياتها الله لا النبي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله صفو أو àwọn ìran omi tí ma kí ọlọ́nìkan ní ma kí fún lẹ́yìn náà ẹran tí ma pa ọlọ́nìkan ní ma pẹ̀lọ fún gbogbo tí ma ṣe nínú sẹ́mì ní ìyí ma ṣe níbàmú àṣẹ ọlọ́run ọ̀màmá tí ti má sì fẹ́ kú ìyí kú lérí àṣẹ ọlọ́run àti má ṣe ọlọ́run lílá ọlọ́run bá lónìí gbogbo ẹ̀ pátápátá wọ́n ààrẹ ní ìdá ṣẹ̀rí kàdà ọ̀bọ̀ tí darí gbogbo ayé ọ̀wá ṣẹlómi tí mo tún lè fún ní gbogbo tí mo kàálẹ̀ yìí ọ̀bẹ̀dáàdì kan omi nítorí eléyìí ni wọ́n pàmí láṣẹ ìpín ọlọ́run nìkan ní kí máa ń fún wàhánà wọ́ọ̀lì mùsùlùmí èmi làkọ́kọ́ mùsùlùmí nínú ìjọ ẹ̀ wàhánà wọ́ọ̀lì mùsùlùmí náà ti há sí àlùmà kọ́mọ́ bá sì áyà yẹ gbọ́ ibi ànábì ní èmi làkọ́kọ́ mùsùlùmí àwọn tó ti wá lọ mọ́ yẹn wọn ìtumọ̀ ní pé èmi làkọ́kọ́ mùsùlùmí àlùmà tèmi yìí àbíkà làkọ́kọ́ máa jẹ́ wọn ìtàgbọ́ ìdíkà ayà ìdí pé ìdá àmọ́ntàbí láìláìlá تصلي لله ولا تسجد لغير الله ولا تركع لغير الله تركع وتسجد إلا لله طبعا لا إله إلا الله ó ní fẹ́ni kalẹ̀ fẹ́ni kankan ò ní rúgbò fẹ́ni kankan àbídá ní àdá tó bá ti ń ṣe yẹ la ilaha illallah rẹ̀ ó ti ní túnmà bọ́bá ń wí lẹ́nu ń gbà wọn ìtò ń wí ń ṣe déédéé tó wà lọ́kàn rẹ̀ àti iṣẹ́ rẹ̀ إذا آمنت بلا إله إلا الله ثم تبقى لا إله إلا الله لا تخاف أحدا إلا الله oníbẹ̀rù ẹnìkan kan má lẹ́yìn ọlọ́run ọ̀dá tàkà fún fún wọ̀kà fún ní ikú tó mọ̀mí ní ọlọ́run ni ẹ má bẹ̀rù wọn ìbí ní ẹbẹ̀rù tẹ bá jẹ́rù gbàgbọ́ òdodo tó bá ti bẹ̀rù pé ha ha wọ́n ní wọ́n pààyàn o tí ló dé tọ̀lọ́ ní kí ara ti bàbá rẹ lábúlé àwọn ni wọ́n pààyàn ta ló wọ́n bẹ̀rù ó láwọn tó wà ń bẹ̀rù ta ló ń pọ̀ gan ó ní àwọn wà ń bẹ̀ àwọn ayé ẹ̀hìn láàyè láyé láwọ̀ rẹ̀ nítorí màmá ọlọ́ọ̀ni má bẹ̀rù kankan ìbí níbo ṣe kí ni kọ́ bẹ̀rù látàkàkù ìlàlá ìdá àmọ́ntàbí láìlá ìlàlá tó bá ti gba láìlá ìlàlá òkọ́ láti ṣàtàín virgin wọ̀sẹ̀ ò ní dọ́dọ̀ àtìjẹ̀nu kọ́rùn ọlọ́wọ́ púpọ̀ owó owó ò ní sọ̀rọ̀ mọ́ àwọn tí wọ́n ń wí láìlá ìlàlá Yorùbá wọ́n ń ṣáájò alájà ń ń ṣe bùkátà mo ṣe ṣé òun ṣe ìmáàmù sóògùn nítorí ni wọ́n wá lọ́dọ̀ àjànú yẹn lábala ògùn yẹn ìbọ́lá ẹ̀kọ́ wà lọ́dọ̀ máa ẹ̀hìn tọba tó fi láìlá ilẹ̀ láà ìfẹ́ ni pé láì sàánù bí àhàdí ìlà bìí ọ̀pọ̀lọ̀ wọ́n lọ pẹ̀lú ẹ̀dì kankan àfi pẹ̀lú ọlọ́run àdúrà ló ṣe ọmọ sàdúà ọmọ sàdúà ọ̀pọ̀lọ̀ wọ́n lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dì kankan àfi lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà ọgbọ̀rọ̀ gbára lé kankan watawakkal ala al-hayy alladhi la yamut ẹni tí ò ní kú ọlọ́run ní òní kẹ gbára lé wọ́n gbára lé tí ó kú ọwọ́ lọ lè mú eré ejò òyìn ọlọ́ lè mú eré así ọ̀gá gbígbẹ ọlọ́ ọwọ́ fi mú kọ́ onítorí pé kí ọwọ́ ayé kọ́ bá tẹ̀ ọ́ ọ̀gá tí ó gbẹ jama sọmọ pé àwọn kan lọ́ta sọ́jà ẹ̀yọ́ ọwọ́ ayé ti bà wọn ọ̀rẹ́ bí àwọn tó wà láǹfààní àti dáàbò bọ̀rọ̀ àwọn nígbà tó wà láàyè nígbà tó ń ṣe kíni nígbà tó wà láàyè báwo ni wọ́n ti wá dáàbò bò wọn nígbà tí wọ́n ti kú ìta fẹ́ gbà kúrò lọ́wọ́ àwọn àfóúnjẹ́là sí ilẹ̀ Yorùbá tó di ẹran tó nìyẹn ìgbé ló mọ jẹ́lẹ̀bí ẹ́ síbi láti Yorùbá àwọn èèyàn ti ti ń túká kálukú náà ti ń gbá ìtọ́ ọba àlàyé lọ́yẹ kábẹ̀ẹ́ agbára lè kàn mí o mọ́sùn kan má di o mọ́sùn kan mọ́rùn o bọ́ bá ti sún mọ́ di láìláìlá láàtọ̀ wúlò nítumà kò sí kíni kò nítumà má ìdá àmọ́ntàbí ọgbà láìláìlá gbọ́ látàtì báha lẹ́gbẹ́ ìdílá ọgbọ̀rọ̀ pẹ́ran ìkẹlẹ́mí fún kàmí yàtọ̀ sí ọlọ́run bá wa ọlọ́run aláàdẹ ọmọ pẹ́ran fún fasọ́lì lọ́píkà wọ́n ní hàlì lọ́píkà máa kẹrọ fọ́lọ́ kò sì máa pẹ̀rọ fọ́lọ́ tó bá ti fẹ́ràn tó ń pẹ̀ràn lérí òsà ẹ̀fà màálù oye ẹgbẹ̀rún ẹgbẹ̀ wúrẹ́ ẹnìkan mẹ́rin wá mìkan ọlọ́run ti bọ́dí fún ọ láìláì látọ̀ sọ kò dé tuma wa torí tó fẹ́ kí ẹran yóò ṣe ta ní máa ń ṣe é Allah ìdá àmọ́tàbílá ìlà ìlà fàlá tẹ̀sítẹ́gẹ́ ìlà bìlà tọ́wọ́ ti gbàgbé láyé lára láwùrẹ́ ọ̀fẹ́ kọ́ńfáàlì lọ́dọ̀ ọlọ́run ọ gbọ́dọ̀ kí gbàmí gbàmí lọ́dọ̀ ẹ̀dẹ̀ kankan nínú gbogbo ẹ̀dá ọlọ́run ata muhammad fansuru ni muhammadu ya rasulallah fansuru ni muhammadu ya rasulallah bẹ́ẹ̀ bá ti wí sákòlè wọ náà ẹ̀gbọ́n tó ma rẹ̀ ó ní wọ Muhammad ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ Muhammad tani ma ràn yàn lọ́wọ́ jẹba in tansurullaha yansurkum ọlọ́wọ́ ma ní ma ràn yàn lọ́wọ́ ẹ̀yọ́ ma ya sẹ́yìn bá ti gbẹ láàyè láyè láwọ ọgbọ́n fi kankan sáà ní wọ àtọ́lọ́hún ní pé ẹni yìí kọ́ wà láàrin èmi àtọ́lọ́hún èyí sì máa ń pe ọlọ́hún kí n máa pè nǹkan náà ẹ̀yà ayé o ẹ̀ bá fi sọ fọlọ́hún kó tún bílẹ̀ ẹ̀yin ṣe é wù yín àgbà ẹ̀yin bàbá wa ìbàdàlá àrùjá lálá ẹ̀yìn lónà ẹ̀rẹ̀ mi lọ́wọ́ fún pàpá aláwọ̀ o àmọ́fà pé àwọn ìbádùlá ìlú wọn rán sí ọlọ́run àwọn àkàtọ́mù àwọn àgbìyànsọ̀tọ́ àwọn àbùdánù ó ní máa ṣe yìí ọmọ wọ̀dá la ilaha illallah ọlọ́run bá súnmọ́ ọdún kásán lọ wà náà nù akrabu ilayhi min hablil wà rí ẹni sọmọ ojú kan sọlọ lọ́dọ̀ wa máa pe nìkan níkà òun láti kọ́mọ pè ọlọ́ irú ìsìláàmù yẹn ìsìláàmù tó mú wa fún abọ́ wọn àti fáṣì ni wọ́n ti mú yẹn wá ẹni kan ò sì ní bá wọn sí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìlà àmọ́ntàbílá tọba ti lè ìgbà pé aláìláìlá lóòótọ́ ni padà tó fọ́tẹ̀ fọ́kùnmọ̀ gẹ́rẹ́ láàlá ṣẹlẹ̀ àtìlá ọgbọ́n bàbá òfin ìjọba Amẹ́ríkà òfin ìjọba Britain ẹ̀ẹ́dì Germany wọ́n dá ju ṣẹ̀rí àlọ́ tó bá ti gbà bẹ́ẹ̀ láìlà ìlàlá wọ̀ ọ̀gbá lọ afa hukumu ja ìdíyà ti yẹgbogbo ọmọ náà àkọ́kọ́ mẹ́ta la hukumu lè kọ́mi yóò kìlọ̀ abẹ́lẹ́ ọkọ̀ lọ́pàá ṣe àgbà wa nípa rí ọ̀rọ̀ mi wọ́n ní tọ́gbàtọ́gbà láìlà ìlàlá ọ̀tọ́ yóò wà ní àwọn àǹfààní tó máa rí alákọ̀ọ́kọ́ àǹfààní tó máa rí tọ́gbàtọ́gbà láìlà ìlàlá ọ̀tọ́ tó yóò máa fi láàyè ìlàlá yóò máa fi mú ìbàlújẹ́ rẹ̀ fún ẹ̀rọ yùfọ́dìkù bí aláhù alkùrúbà adébíwá Yunus alayhi salatu wa salam nígbà tó bẹ nínú ìbàlújẹ́ nínú omi nínú ẹja ẹja sí ẹja kejì فنادى بالظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين كلهم في الله wọ́n ni láìláha ilẹ̀ àǹtà ní wí tọ́bá ìyọ́lá ń fásitì ẹ̀kùn náà lọ́nà àti ìgbàdúrà àti ìyọ́kùn nínú ìbàdújẹ́ ọlọ́run bá aláà ó gbàdúrà rẹ̀ torí pé mọ́jẹ̀mọ́lá ìdàlá ó ti sọ ó ti mọ̀ tó mẹ́ ó ti gbàgbọ́ dénúdénú kọ̀dẹ̀ nìkan mi lóòótọ́ lẹ́yìn aláà látara bẹ́ẹ̀ bọ́bá ti wà ló bàtújẹ́ wọ́n sábà sọ pé láìláì láta sọ ha nàkàrí ní kó dúró nínú ọjọ́ ìwé yìí láìláì tó wúyẹn ọlọ́run ti mú bàtújẹ́ rẹ̀ kó ẹlẹ́ẹ̀kejì láìláì láta sọ hàṣínú láìláì láwọn ojú ìsọ́ni tọ́lẹ́ pé yọ́ máa sọ kó níbi àjànú burúkú àwọn àjànú tó wà lára rẹ̀ àtàwọn èso wa bọ́ àtàwọn èso wọn rántí ọ tó jẹ́ àwọn àjànú tàtà sí wọ́n tọ̀ bá ti sọ pé anábì ni man qala la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹni tó bá wí mo ṣe wù yẹn ànábì ní fi yọ́mi ní àtàmọ́ra ọwá wí nígbà ọgọ́rùn lójúmọ́ káàdì fìlàwà ìdílò aṣìrì kọ́dì ápọ̀ ládá pé ọgbọ́kùn ẹrú mẹ́wàá wà tún ti bá ti láwọ́ mẹ́àtọ̀ hasana ápọ̀ ládá ọgọ́rùn lè fún wà mú hìyà tí amihu mẹ́àtọ̀ sẹ́yìnà ápa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn rẹ fún wà káàdì láwọ́ hìrì yóò fi dìrọ̀lẹ́ tó bá wí láàárọ̀ aṣọ tí yóò fi dìrọ̀lẹ́ ó wà sí tánà níbọ̀ aburú ní ṣọ́ ọmọ èèyàn àtàtìjà náà ní aburú ṣọ́ àtàtì òní mú ọ wàlámúyá ti ahadùn abdi afdala mímọ jẹ abihi làrọ ju amílà akitara mínú nínú ìgbà wa kan oníṣọba tún ṣe rọ̀lẹ́ ọlọ́mọba aláṣọ hánà wọta àlà yóò sọ sílẹ̀ òfin máa wọn lẹ́nìkan wà nínú ọlá tó lọ́dọ̀ ọlọ́jọ́ àlùkìyàmà àfẹ́sọ́wọ́ tó ṣe ju ọgọ́rùn lọ tọ́wọ́ tó ju ọ lọ tí ìbá ṣiṣẹ́ tọ̀ àmọ́ ọ̀fẹ́ ṣe láìláwọ́ ìdáwọ́ láti àríkálà ó tún wá lẹ́bi pé ó tún wá sí gbẹ́rẹ́ kò ní ṣiṣẹ́ ẹyọ kan náà ló mú láìláìlá lásán bó tẹ̀ fẹ́rẹ̀ dùnú ọlọ́run ọba aláàmọ́ fi láìláìlá máa fi pẹ̀sẹ̀ yàn rẹ̀ àdẹ́bìnbó kan náà sàábà sọ̀rọ̀ àdẹ́bì ní ọ̀pọ̀lọpọ̀ rí ẹ máa ṣiṣẹ́ dáadáa tẹ́ bá ti ṣiṣẹ́ sí yóò kù díẹ̀ káàtó tẹ́ bá ti ṣiṣẹ́ tọ́da ọlọ́run fi tọ́da yóò fi pàdé tọ́da rẹ̀ sàábà yẹn wá ní ilá ìlà ìlà òkọ̀ àdẹ́bì ní kó láìlà ìlọ́gbà láìlà ìlọ́gbà tó mú yẹn ọlọ́run ní pẹ̀sẹ̀ rẹ̀ tọ́wọ́ ti ṣe bí sọ́kà mọ̀ pé láìlà ìlọ́gbà láìlà ìlọ́gbà anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni gbogbo ẹni tó bá ní láìlà ìlọ́gbà wàláhu akbar wàlá hawla wàlá quwwata illa billah illa kufira ti anahu ẹni bá wí gbogbo sẹ́wú yẹn anabi wọn pẹ̀sẹ̀ kékeré rẹ̀ ìbá kọjú ètò ìfowórí lọ ọkọ̀ ojú odò wọn parẹ́ fún láìlà ìlọ́gbà abdul duha afẹ́ sàdúrà òun náà ni àdúrà tó dáa jùlọ ọ̀pọ̀lọpọ̀ dùá dùá òye òun àràfà anábì ní àdúrà tó dáa jù òun náà ni àdúrà tó àràfà wà áfẹ́lú ma kúlù tó ánà wà nàbí yóò nàmi pọ́bìlì òun náà ni àdúrà tó ọlọ́lá jù nínú àwọn àdúrà tí mi máa ń sọ àtàwọn anábì ọlọ́run ti síwájú mi كلا دعنا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو كل شيء قدير أنا من من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أن تبقوه ọwọ́ ajẹ́ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ọwọ́ ajẹ́ láàrín ìlànà ànábìíní ẹjọ́ ta ilé tó sọ̀rọ̀ àdìjẹ́ta àwọn àdúgbà wọ́n ní sọ́jọ́ wọ̀dẹ́ náà bẹ̀rẹ̀ àbí ní ìgbà tó bá tó wọn náà tó padà wọ́n wà ní ìjọba wọ́n ní ọ̀rọ̀ yẹn wà lọ́dọ̀ ọ̀rọ̀ àmọ́ ló wà ní ìjọba bẹ́ẹ̀ fẹ́rẹ́ lónìí tó ní àwọn ẹ̀yà àwọn ṣe méjì

ẹ̀yọ́ bàyá mi nínú ẹ̀sìn wa sẹ́yìn bá wí lóòótọ́ sídìí kan tìwọ́ yẹ kéyìnà tó nílà ó sì dákẹ́ ọmọ àdìjánà yọwọ́ àdìjánà àmì ni ẹlòmíì náà ó sì wà àdìjánà tọ́jú pé ọlọ́run bàálẹ̀ òní kò ní yóò sì wà àdìjánà ọmọ àdìjánà sì lọ àmọ́ àmì ni tó fi jẹ́ pé tó kù ní bá ń pọ̀ ká fún ẹ máa wí lẹ́gbẹ̀rẹ̀ gbọ́nsátá arìnrìn marshal gbọ́nsátá dájọ́ aláwọ̀ nínú aláàfin gbogbo àwọn tó ti lọ àtàwọn tí wọ́n bọ̀ wá pàdé gbogbo wá pàdé jọ kìyàmà anábì ní asaadu nọ́ọ̀sì bíṣàfà àti jọmọ kìyàmà àwọn tí wọ́n sọ rere pẹ̀lú ìsìnkẹ́ mi ní ọjọ́ kìyàmà sáàbẹ̀ lábí ọ̀rọ̀ mọ́kànlá ìlàlá báàlẹ̀ sọ mẹ́kànlá bí o làwọn tábà máa ń ṣe síkìrì láìláìlá òkúpọ̀ ọwá ni káàdì sọ ní kọ̀dìdì lẹ́yìn láyé lára láwò yẹ kò sí kan mí ní ọkàn rẹ̀ mọ́ àdébì ní ìsìnkẹ̀ wọn ìsìnkẹ̀ wọn jáde kìyà mọ́ ọlọ́run náà ni wọ́n darí wọn lọ́dọ̀ ànábì ọlọ́run náà darí àwọn tó ọmọ ogun pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n ọkàn tí wọ́n papọ̀ mọ́ láìlà ìlàlà àwọn sì nǹkan míì wọ́n sì mà ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó máa sáré tọ́wọ́ padà wáyá kò ní pé láìlà ìlàlà ọ̀bọ̀ kí náà máa wí láàlá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ láà òyìnbó òyìnbó nítorí pé òun náà mọ̀ pé òun láwọn ìyá tó wọn lọ lè bá lóko lọ́dà ògbómọ̀ṣọ́ ní wọn lọ láti bá ẹlòmí wọn lọ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ lùmẹ̀ wọn fi lọ kútọ́nù tí wọ́n wá gbára káàkiri wọn lọ oko Kaduna oko Maiduguri wọn lọ fẹ̀ wọn lọ Mọdákẹ́kẹ́ wọn lọ sun ayọ́mayá mi gbogbo àwọn èyí sẹ́ẹ̀ bá ti fọ́ láìláìlá òní máa ilé pọ̀ máa torí ànábì ní káàdì sọ́ọ́ mi kọ́ níbi ọkàn láwọn òkà tó máa gbọ́ nítorí sí kíni nítorí sọ jáde lẹ́nu tó bá gbé sínú sàárè kan àkọ́kọ́ ọ̀rọ̀ tó wọ́n kọ́kọ́ bí ọtọ́ bá wọnú sàárè tó bá di ọmọ nù sàárè táwọn màláìka ju ẹ̀dùn gúnlẹ̀ táwọn fábílì ẹ̀ ti padà lẹ́yìn rẹ̀ tí gbogbo ara ní ti lọ tó kú wọlé kan náà kùkù mọ́rọ̀ kúkà ọ̀rọ̀ láìlá ìlà ọkọ̀ wọ̀ tó bá rí èsì kọ̀ wá láyé ti parẹ́ ọmọ sọ́fà ọmọ àti àgbọ̀dọ̀ àmì tó ti jòkó ní láìlá àlá ọgbà láìlá àlá àgbà tó lè ṣiṣẹ́ tọ̀ tí wọ́n ní mọ́rọ̀ búkà yóò ní aláhùn rọ̀bì rọ̀bì yàlá ọlọ́pàá bàbá náà sínú wa nípa yọ̀ rọ̀bì alùpàá sọ bìrì jẹ́nà ẹ̀dọ́ fẹ́ wà ní jẹ́nà wọ́n máa fi láìlá àlá wọlé àlẹ́bí ni máa mìíràn àbújá kọ́ ìgbà tí bá ń wílá ìlà ìlà àti náà ṣiṣẹ́ tọ́ tó máa máa tala dáadẹ́ta ó sì kú lérí ẹ̀ ilẹ̀ adákalẹ̀ jẹ́nà alẹ́bí ni àti kọ́ni wà ní jẹ́nà ọlọ́wọ́ bá. Rúdú, áhàlì láìlá ìlà láà nínú náà wọ́n ní tí ọlọ́ọ̀bá wá jó àwọn àbùkù báyìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ṣẹ̀ ńlá kò tún bá níbi ṣìnà kò tún bá níbi níbi olè kò tún bá níbi owó ìdílé kò tún bá níbi ká máa pààyà ẹni bàbá ẹni ká máa pálẹ́ fún ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ká máa dàrí àwọn èèyàn méjì òdu òfófó kò tún bá níbi àwọn ká máa jẹ owó ìdílé ká máa jẹ owó àwọn èèyàn mọ́lẹ̀ ó tún láwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá gbàgbàgbà ọlọ́run wà fèrè jì ní adìrẹ̀ máṣà ọlọ́run fèrè jì ọlọ́dẹ kọ́ wọná lọ wọn ni wọ́n wọná àwọn àtàwọn kèfèrí wọ́n jọ wọná àwọn ẹlẹ́bọ̀ wọ́n jọ wọná wọn tó bá wá yá ọlọ́wọ́n bá aláwọ̀ sọ fún anábì pé yá kó domi náà ní láàrin máa kọ́ lára ilẹ̀ àìlẹ́dà anábì ni ọlọ́wọ́n sọ pé ákèrè domi náà ní láàrin máa kọ́ lára ilẹ̀ àìlẹ́dà gbogbo ẹni tó bá gbàlá ìyá ẹ̀rá kọ́ nínú àwọn tó ń jóná yẹn ẹ̀fà wọn kò fẹ́ ẹ̀fà wọn kò fẹ́ ẹ̀dá wọn padà láti ṣe àtẹ́nà lọ́kọ̀ àwọn ọwọ́ àwọn oníjáde bẹ̀rù àwọn ọ̀bẹ̀ lọ́wọ́ ọlọ́mọdé àtọ́náwó ká tó wọ àtẹ́nà fọ́lọ̀ jáde mọ̀tọ́mọ́lá ìdàmìlàlá fọ́lọ̀ ọba aláàkó jáde mọ òfin rẹ̀ fọ́lọ̀ ọba aláàkó jáde ṣiṣẹ́ tọ́ fọ́lọ̀ ọba aláàkó wá gbàjẹ́ tuntun wa kàbá èrì tí mú yàn wọ́n lọ́pọ̀ tó wà jẹ́ náà fọ́lọ̀ mọ́sá sí ìjìnà sẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh la ilaha illa allah la ilaha illa allah la ilaha إلا الله ما لنا رب سوى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى